ajá tó bá lọ lé ẹkùn tó bọ̀ ó yẹ ká kì í kú ewu ni o. orin ọpẹ́ òun ló gba ẹnu Portable látàrí bó ṣe gba ìtúsílẹ̀ ní àhámọ́ ìjọba. òwálẹ̀ bisabisa kalamarẹ̀ ni máa ṣe transfer agoba ní Portable ọmọ lálọ́mí wàhálà musician international musician. ó ti lọ. ọmọ ológo glorious ológo glorious ológo new glory no worry no worry no worry ológo new glory na god ọlọ́run fi mí pamọ́ gọ́mọ aráyé má lọ pa mí ni abilẹ́ni lẹ́sìn tó ń gbọ́ ọlọ́run fi mí pamọ́ gọ́mọ aráyé má lọ pa mí ni kí lè pẹ́ láyé àwọn bílà mọ́dọ̀ pẹ́ láyé alihamdulilayi grace olóde is grace ọmọ ọlọ́run wàhálà àkọ́lé wàhálà ara mọ́tò yóò gbọ́ àkọ́lé grace abilẹ́ni lẹ́sìn mo ti padà wọnú zoo òkìkí ọlá pọ́tébù ti gba ìtúsílẹ̀ ní àhámọ́ ìjọba lẹ́yìn tí ilé-ẹjọ́ ní kí wọ́n fún un ní bẹ́ẹ̀lì láàárọ̀ ọjọ́ ajé ìròyìn ni kí adájọ́ tó gbọ́ ẹ̀sùn rẹ̀ tí wọ́n fi kàn án tó parí iṣẹ́ lọ́jọ́ ajé ni olórin náà ti ṣe ohun gbogbo tí wọ́n ní kó ṣe láti máa lọ sí ilé rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ọkọ̀ ọgbà ẹ̀wọ̀n ìlàró ni wọ́n fi gbé kúrò ní ilé ẹjọ́ ṣáájú kò sún ọgbà ẹ̀wọ̀n náà mọ́jú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa nàìjíríà Múyìwá Adéjọbí sọ fún àwọn akọ̀ròyìn pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Portable ni wọ́n lè gba béèlì rẹ̀ níwọ̀nba ìgbà tí ó bá ti ní ohun àmúyẹ eléyìí tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ tí ó máa lò láti fi lọ sí ilé rẹ̀ nínú fídíò kan tó ṣe lẹ́yìn tí ó kúrò ní àhámọ́ tán ni ó sọ pé ẹ̀kọ́ gidi ni òun kọ́ látàrí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn náà ló fi ẹ̀mí ìmoore hàn sí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn alátìlẹ́yìn rẹ̀ síwájú àti lẹ́yìn ìgbẹ́jọ́ ọ̀hún ilé-ẹjọ́ gba bẹ́ẹ̀lì Portable pẹ̀lú pípèsè onídùúró méjì pẹ̀lú five hundred thousand àti three hundred thousand ní sísẹ̀ǹtẹ̀lé kó tó di pé wọ́n yọ̀ǹda Portable pé kó máa lọ sílé ṣùgbọ́n tí wọ́n sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí ọ̀pẹ̀yẹmí òyìnbó ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.